والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل يوقع من آياتك ونقع كي سوا وسبك الجوان به برو إليه tó burú iná lọ́rọ̀ rẹ̀ tó sọ pé yá ayyuhal ladhina amanu lima taquluna ma la taf'alun kabura maqtan 'inda Allahi an taqulu ma la taf'alun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ló dé tó ṣe pé tẹ́ ẹ̀ ní ṣe níṣẹ́ tẹ́ ẹ̀ ní hù níwà náà ní tẹ́ máa sọ lọ́rọ̀ ó tóbi ní nǹkan tó lọ́wọ́ bínú sí gidi kéèyàn jẹ́ni tó ṣe pé. ní tí ò ní ọmọ sọ lọ́rọ̀ eré ìjọkan nínú àwọn wa ni tí ó máa wí ni tí ó máa ṣe ṣé ká ń pe mùnáfíkì náà nù ni tó wà nù ẹ̀ Ọtọ ni tí ń fi hàn sínú funfun jáde iyì ọmọ èèyàn náà ni pé sọ ó sì jẹ́ pé náà ni ó níjọba lòun ò ní ṣe kọ́mọ yìí àdì rẹ̀ eléyìí ní iye ọmọ èèyàn níjọ́ tí ọba ti sọ pé ó ṣe nǹkan kan tó ọba padà ṣe tí iyì kan bá wà ń bẹ ọjọ́ yìí lọ́mọ yóò tó bá tún dánrú ẹ̀ wò ẹ̀tẹ́ lọ́mọ àgbàbọ̀ ń bẹ orí pé èèyàn wọ́n tètè mú yàn máa ń fara balẹ̀ mú yàn ni wọn ò fi ní síyàn mú wọ́n fẹ́ mọ̀rọ̀ ẹni tó jẹ́ kó tó di pé wọ́n dẹnu bọ̀ kó má bàa jẹ́ pé wọ́n kánjú dẹnu bọ̀ ọ padà hàn pé kèsè bó ti ṣe rí ni wọ́n ti torí rẹ̀ dẹnu bọ̀. a gbọ́dọ̀ gbìyànjú láti kíyèsí pé gbogbo ọ̀rọ̀ tábà sọ láyé afarabalẹ̀ a sì rori nípa rẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn tó jábọ́ dànù lónìí ṣebí nǹkan tó ń sọ lẹ́nu kò ṣe déédéé tó ń hù níwà ni ẹ bá pe àwọn èèyàn lágbàlagbà wọ́n ń ṣe láńgbáláńgbá wọ́n ní kí wọ́n fáwọn láǹfààní nǹkan kan àwọn gẹ́gẹ́ bí àgbàlagbà àwọn ṣàtúntò rẹ̀ ẹ fún wa títí dọ̀túnla á ṣàtúntò rẹ̀ a ti wá rí ọ̀túnla ìníye tó ti lọ lórí ọ̀rọ̀ yìí lẹ́yìn tó gbà wọ́n láàyè láì jẹ́ pé wọ́n rí nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ tó ní kí gbà wọ́n láàyè lórí ẹ̀ kàkà kọ́rọ̀ yẹn kó wá yanjú ó túbọ̀ ń fọ́jú pọ̀ sí ni ó túmọ̀ sí pé àgbà òsì ìlú bàjẹ́ àgbà òsì àdúgbò dàrú àgbà òsì ilé dahoro torí ẹ̀ tó bá ipá gbàlagbà ló bá ń ṣe báwọn ajá yìí pé ọmọdé kọ́tàtàrà tàwọn eléyìí kọ̀gbọ́n wọn kà dàgbà lásán ni wọ́n dàgbà àwọn ọ̀dánú wọ́n dàgbà àwọn ọ̀dórí wọ́n dàgbà àwọn ọ̀dọ́pọlọ gbogbo èèyàn láyé báàjọ́ ọmọdé ìbá àjàgbàlagbà ìbá àjọkùnrin ìbá àjọbìnrin iyì rẹ̀ ní pé gbogbo ń tó bá sọ ọmọ tako nígbà tí ọba hùwà ọ̀nà àti wá jẹ́ni tí ọmọ mójútó lè yóò sí bí kéèyàn máa ronú kó tó sọ̀rọ̀ olùwà ṣàdédé fún wa lọ́pọlọ kò ṣàdédé fún wa lọ́kàn àfi nítorí ká lè bá a máa lò dáadáa gbogbo tí ó bá ti kú ọ sí wàhálà pọ̀ wí báyìí báyìí báyìí ló ṣe é kọ́kọ́ ronú ná ẹ sọ̀rọ̀ ni kí lẹ́yìn ó ṣe ń ti ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má gìrìgìrì o ẹ ṣe sùúrù fún mi o ẹ jẹ́ kí n ronú náà o àyìn tí ń sọ jẹ́ pé láti ìgbà tí mo bá ti dákẹ́lẹ̀ ní gbádùn mà tó ọ yẹ kéèyàn ronú sí kéèyàn tó máa sọ̀rọ̀ kéèyàn lọ jẹ́ kó ní ara rẹ̀ fa wàhálà fúnra rẹ̀ àwọn èèyàn wà á mọ̀ pé ìwọ náà lọ sọ sọ abẹ́ Allah fi wá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك